إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونتوب إليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يدلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́run ọba ọba alágbára ọba aláàánú ọba elétò ọba tí ó fún èmi àti ẹ ní àǹfààní àǹfààní gbígbọ́ àǹfààní sísọ eléyìí àǹfààní tó tóbi ni lọ́dọ̀ ọlọ́run ọba ọba adẹ́dàá wa. èyí tó ṣe wípé kìí ṣe gbogbo ẹni tí afúnlé ahọ́n kó fi sọ̀rọ̀ náà ni ọ̀rọ̀ jáde ńbẹ̀ kìí sì ṣe gbogbo ẹni tí afúnlé tí náà ni ó láǹfààní láti gbọ́ ohun tí ọmọlàkejì ń sọ abára wa dúpẹ́ ní ọ̀dọ̀ ọlọ́run àwa ń wí ẹ̀yin ń gbọ́ ẹ̀sìn ń gbọ́ wáyé àwa bí ọlọ́run nínú títóbi rẹ̀ ọlọ́run má jẹ́ kí a sì wí ọlọ́run má sì jẹ́ kí ẹ̀yin náà ó sì wá gbọ́yé rahmatu iya arhamar rahimin gẹ́gẹ́ bí a ṣe mọ̀ wípé ètò wa fiqhul islam àgbọ́yé ẹ̀sìn islam ètò kan ní eléyìí tí ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala tó fi àwọn ọmọ ìyá kan ṣe alágbàtẹrù rẹ̀ ní ti náwó ni ní ti ìdààmú ni ní ti ìfòòró ni ní ti ìṣekòkárí bí ó ṣe máa jàǹfààní fún èmi àti ẹ ní gbogbo àyíká bá wà pátá láti lè máa jàǹfààní ìdánilẹ́kọ̀ọ́ yìí abẹ́ Allah subhanahu wa àwọn ọmọ ẹ̀yà tí ọlọ́run ọba lò ní sábàbí láti lè máa ṣe ojúṣe ẹ̀sìn yìí abẹ́ ọlọ́run ní tóbi rẹ̀ ọlọ́run mọ́ṣẹ́ bá san wọ́n lẹ́sàn dáadáa ọlọ́run kí ó mọ́ dùn wọ́n ní ládàá iṣẹ́ ribiribi tí wọ́n ṣe náà àti bí ọlọ́run bá ní tóbi rẹ̀ kí ọlọ́run bá kí ó bá wa ṣe àlékún ládàá ẹ̀san èyí tó pọ̀ fún wọn bá a ṣe bẹ́ẹ̀ lọ́wọ́ bá fún wọn náà àbẹ́lọ́wọ́ fún gbogbo àwọn mọ̀ṣáyé pátá tí wọ́n ń kópa lórí ètò yìí a rí i pé gbogbo àyè náà ni a ti ń láǹfààní láti lè máa gbọ́ ètò ní abẹ́ òrùlé fikiwil islam ó wá bẹ̀rẹ̀ láti ibi tí ó gbé bẹ̀rẹ̀ títí tó fi débi tó dé gbogbo àwọn olùmọ̀ wa tí wọ́n ń fi ìmọ̀ wọn ṣe ayé láǹfààní pàápàá jùlọ lórí ètò fikiwil islam àti lórí àwọn ètò mìíràn náà tí gbogbo mùsùlùmí ń jàǹfààní rẹ̀ yálà nínú ramadan ni àbí kí ramadan ni ó tó wọlé ni àbí tí ramadan bá tún ṣe kí ni ó tó bá tún lọ abẹ́ Allah subhanahu wa ta'ala kí ó mọ̀ṣẹ́ bá wa san wọ́n ní ẹ̀san dáadáa kí ó ṣe àlékún ìmọ̀ fún wọn kó sì ṣe ìmọ̀ wọn ní ìmọ̀ eléyìí tí ó ṣàǹfààní eléyìí tí ó wúlò fún Islam tí ó wúlò fún gbogbo mùsùlùmí ní àpapọ̀ birahmatihi ya arhamar rahimin pẹ̀lú ògo ọlọ́run a máa tẹ̀síwájú lórí ètò wa tòní eléyìí tí a ti máa yànnàná àwọn nǹkan kan gbòógì èyí tó ní í ṣe pẹ̀lú tó yẹ kémi àti ẹ̀ka mọ̀ nínú Islam torí wípé ìmọ̀ ni a fi ń ṣẹ̀sìn ọgbọ́n orí kọ́ àgbọ́yé ni ẹ̀sìn yẹn lè fi jẹ́ àtẹ́wọ́gbà lọ́dọ̀ ọlọ́run gbogbo ẹnikẹ́ni tó bá fi àìmọ̀ kan ṣẹ̀sìn àbí ó fi ìfẹ́ inú rẹ̀ tó fi ṣẹ̀sìn in tó dájú ni wípé àfàìmọ̀ kó mọ̀ bá ní erukuṣẹ́ níwájú ọlọ́run so látara àdé eléyìí òun láfi máa lo àsìkò yìí àti gbogbo àwọn ìdánilẹ́kọ̀ọ́ tí ó máa wáyé lẹ́yìn ètò wa yìí láti máa fi ṣàlàyé fún wa àgbọ́yé wa lórí akori eleyi tí a fẹ tẹnubọ̀ abẹ́ Allah subhanahu wa ta'ala kó mọ́sà fún wa ní àgbọ́yé ọrọ rẹ náà pẹ̀lú ògo ọlọ́run a máa ṣe àgbéyẹ̀wò nípa ààwẹ̀ ọlá tí ó ń bẹ fún ààwẹ̀ àṣìyàm qurbatun wa eléyìí náà nìkan tí ó wa àwẹ̀ tẹ́ ẹ ríhun kórúbà ìsúnmọ́lọ́hun ọ̀nà kan gbòógì tá a fi súnmọ́lọ́hun ó ní àwẹ̀ ṣe kì í ṣe ìsúnmọ́lọ́hun nìkan níṣẹ́ tá àwẹ̀ ń ṣe wàwíkọ́ọ̀yà ó di ìṣọ́ ààbò tún ló jẹ́ fún ẹ̀dá tó bá wá rí bẹ́ẹ̀ bá a ṣe ń palẹ̀ mọ́ fún àwẹ̀ Ramadan ó mọ̀ yẹ ká mọ pàtàkì ààwẹ̀ náà ìsúnmọ́lọ́hún tí ò lákẹgbẹ́ ó ń bẹ́ ń bẹ ààwẹ̀ ààbò eléyìí tó dájú níbi gbogbo ohun tó lè múyàn kọsẹ̀ níwájú ọlọ́run ó mọ̀ ń bẹ níbi ààwẹ̀ gbígbà ẹ̀dí lọ sínú alukur'an al-karim suratul baqara quran chapter two verse forty five kùránù orí kejì ẹsẹ̀ karùndínní àádọ́ta Allahu ta'ala ọlọ́run ọba sọ nínú alukur'an karim ọlọ́run ọba ní a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim ọlọ́run ọba ọba adẹ́dáwa ọ̀nà wasta'inu bis-sabri was-salam wa innaha lakabiratun illa 'ala al-khashi'in. ọlọ́ni ẹ máa wá ìrànlọ́wọ́ bí sọ́bìrì pẹ̀lú sùúrù wàsọ̀lá àti ìrun kíkí ó ń náà wọn ní mímọ̀ pàápàá jùlọ àfọ àwa mujahid inú àwọn àgbà onímọ̀ tafsir ní àwọn tabi'in wọ́n ní wasta'inu bis sọ́bìrì, wọ́n ní as wúná as ajọ́ wípé ó ń bẹ náà àwọn àfọ́nímọ̀ tafsir tí wọ́n tu sí pé wasta'inu bis-sabr ayé bis-siyam ẹ máa wá ìrànlọ́wọ́ pẹ̀lú àwẹ̀ gbígbà was-sala àti ìrun kíkí wa innaha lakabiratun illa 'ala al-khashin dájúdájú kí àwẹ̀ kó rọrùn fún yàn láti máa gbà ìrun kíkí kó rọrùn fún ni láti máa kí bó ti tọ́ àti bó ṣe yẹ lakabiratun illa ala al-khashin iṣẹ́ tó lágbára ni o àyàfi àwọn tọ́lọ̀ ń sàánú tí wọ́n jẹ́ olùbẹ̀rù ọlọ́run tí wọ́n jẹ́ àwọn tó ń kọminú ọlọ́run ọlọ́run a máa fi eléyìí rọ̀ wọ́n lọ́rùn kí ààwẹ̀ gbígbà kó rọ̀yàn lọ́rùn kírun kíkí kó rọ̀ni lọ́rùn ọ̀nà kan gbòógì lélẹ́yìí tó ń túmọ̀ sí pọ́lọ́run fẹ́ràn abẹ́ Allah subhanahu wa ta'ala kọ́mọ́sá fi èmi àti ẹ sínú ẹni tí Allah nífẹ̀ẹ́ sí. gẹ́bà ìṣàlàyé fún wa àwẹ̀ tẹ́ rí kúrúbà ni níta fi máa ń súnmọ́ ọlọ́run púpọ̀ ó ní àwẹ̀ jẹ́ gẹ́bà ìṣe mọ̀ wípé nínú oṣù Ramadan à ń tá a máa ń gbà láàwẹ̀ kì í ṣe àìjẹ́ àti àìmú ó nìkan là máa ń kóra dúró nínú oṣù Ramadan a kóra dúró níbi ìsọkúsọ níbi ìwàkúwà níbi gbogbo nǹkan tí ọlọ́run ò fẹ́ tó bá wá rí bẹ́ẹ̀ anabi anabi sọ pàtàkì oore èyí tí tó máa ó di ìsọ́ni yóò sọ ọ̀yàn kéèyàn má ṣubú ẹ̀mí yóò sọ ọ̀yàn kúrò níbi kéèyàn ó ṣubú ara yóò sọ ọ̀yàn kúrò níbi pálapàla àwùjọ. عن أبي هريرة رضي الله عنه قال لا تعد أفاوى أبو هريرة كي لهم بها الله قبها يونس السلام قال رسول الله صلى الله عليه وسلم النبي صلى الله عليه الصيام جنة فلا يرفث ولا يجهل وإن امرؤ قاتله أو شاتمه فليقل إني صائم مرتين والذي نصي بيده لخلوف فم الصائم أطيب عند الله تعالى من ريح المسك يترك طعامه وشرابه وشهوته من أجلي الصيام لي وأنا أجزي به والحسنة بعشر أمثالها رواه البخاري أفا أبو هريرة أكبر بوارة يلاتو النبي صلى الله عليه وسلم òjíṣẹ́ ọlọ́run ọba sọ wípé àṣìyàmùjùnà ààwẹ̀ tẹ́ ẹ rí yẹn odi ìsọ́ni àfáwa ibn afir wọ́n ní máàna káóni yìí jùnà tí a bá ní odi ìsọ́ni ààwẹ̀ ìtumọ̀ rẹ̀ ni wípé أنه يقي صاحبه ما يؤذيه من الشهوات gbogbo adùnkádùn ara adùnkádùn ẹ̀mí tó lè mú yàn kọsẹ̀ níwájú ọlọ́run àwẹ̀ a máa kọdí ní ń bẹ̀ yóò dáàbò bò yẹn ń bẹ̀ kò ní jẹ́ kéèyàn ó ṣubú sínú ẹ̀ lòtíṣẹ́ ọlọ́run fi sọ wípé àwẹ̀ tẹ́ ẹ rí ìyẹn túmọ̀ sí wípé tí a bá wo àwùjọ wa lénìí ọ̀pọ̀lọpọ̀ ló ti ní àwọn ìwà pálapàla kan lọ́wọ́ tó ṣe pé tán bá yẹ ọkàn tiẹ̀ náà wò inú rẹ̀ náà dùn sí ìwà tí ń wù yìí ó lè ṣe ọtí mímu ó ti pinnu pé òun ó fi ilẹ̀ tó bá tún ti rí ọtí yóò tún mú ó lè ṣe ìwà zìnà ó ti pinnu nínú ẹ̀mí rẹ̀ kò wú òun náà má ṣùgbọ́n àìmárobin yóò tún ní ṣe sìnà àtòríṣiríṣi àwọn ẹ̀pọ̀ pàlàpàlà míì ìwọ tó ti ń bẹ nínú ìgbèkùn èṣù lórí irú àìlèfi ìbàjẹ́ lẹ̀ yìí kódà ẹlòmíì ìwọ ojú kòkòrò ó lè àfọ́rá kó má rí nǹkan oníkan ó ti mú àṣé ọ̀nà àbáyọ kan bẹ èyí tó lè gbé èèyàn jìnnà sí nǹkan òun pátápátá téèyàn ò ní dé díẹ̀ náà òun náà ni àṣùyà ṣe rí àwẹ̀ júnà ni ó di ni, ó máa ń sọ́ni níbi gbogbo nǹkan pálapàla kò ní lè jẹ́ kéèyàn ó dé díẹ̀ bí èèyàn bá ti lè ṣe kíni o téèyàn bá lè máa gba ààwẹ̀ akúkúrí ọ̀kan náà àwọn sàhábà tó lọ bá muhammad sallallahu alayhi wa sallam abu umama albayili kọ́lọ̀n kó bá yọnu ya mo múrni bí amúrin àhúdù àǹk ilé òjíṣẹ́ ọlọ́run sọ̀rọ̀ kan fún mi pàmí láṣẹ iṣẹ́ olóore kan èyí tó yẹ pé màá rí dìmú látọ̀dọ̀ rẹ̀ ń ṣe ọlọ́run yànfà òní lọ òbí tó pé tí n bá gbọ́rọ̀ ohun tí mo sì dì í mú ọlọ́run ọba yóò jẹ́ ìrànfààní tó pọ̀ látara ọ̀rọ̀ náà ẹgbọ́n tánàbí sọ fún un. فقال رسول الله صلى الله عليه وسلم أنا بن عليك بالصوم سبحان الله أنا بن آوي gbajúmọ̀ fa innahu la misla la anábì nítorí wípé ààwẹ̀ gbígbà kò láfiwé o nínú iṣẹ́ ìjọsìn kò láfiwé níbi kásùnimọ́lọ́hún èyí náà ti bìkan kéèsì ẹni tó ń gbààwẹ̀ ló bá kú tilẹ̀kùn mọ́rí tó jẹun tó sì bọ́ ta tó lóun ń gbààwẹ̀ àkúkú lè mọ̀ ṣùgbọ́n ìwárìrì ìbẹ̀rù ọlọ́run amúni èèyàn ò ní lè dẹ̀wọ̀ ò ní lè jẹun níkọ̀rọ̀ kó wá bọ́ta kó lóun gbààwẹ̀ àwẹ̀ jẹ́ kí èèyàn ó mímọ̀ rọ́kọ́bà wàlùmọ̀hásábà kéèyàn máa kọminú ọlọ́run ní gbogbo àyè téèyàn bá wà pé ọlọ́run rí mi o àwẹ̀ ó bí eléyìí sí mi lára púpọ̀ tí ò fẹ́ ní àfiwé nínú gbogbo àwọn iṣẹ́ ìjọsìn tó kù. lànàbí fi sọ wípé alayka bis-sawm ìrẹ́ Abu Umama ààwẹ̀ dọ̀wọ́ ẹ̀ fa innahu la mithla la torí ààwẹ̀ tó rí yẹn kò láfiwé o. wa fi riwaya nínú ẹgbàá wa míì wọn ni láà ẹ̀dẹ̀ làlà kò sí nǹkan tá a fi lè dọ́gba pẹ̀lú rẹ̀ hadisi yìí akhrajahu ahmed wannasa'i walbayhaqi bi isnadin sahih arimujáde ń bí yìí pé anabi sallallahu alayhi wa sallam tó ń sọ fún wa pé asiyamu junna pé ó di ìsọ́lá àwẹ̀ o anabi tó wá jẹ́ ká mọ̀ bí àwẹ̀ ṣe jẹ́ odi ìsọ́tó tí ó yẹ kí afojú rénà rẹ̀ bí ó ṣe yẹ kí ó kúrò nínú ìgbésí ayé wa ànábì wa ní fàlà yarfus wàlà yajhal ẹni tó bá ń gbààwẹ̀ kó ṣọ́ra o àwẹ̀ ti tó ní nǹkan tí ó kóni níjànú èyí ò gbúdọ̀ ṣe àrọ́fàs àrọ́fàs yìí òun náà ni ọ̀rọ̀ ìsọkúsọ ọ̀rọ̀ kò bá kù pé ọ̀rọ̀ tí ò dáa kò ní jáde lẹ́nu aláwẹ̀ torí pé àwẹ̀ tó ń gbà kì í ṣe ara ẹnu nìkan ló ń gbà àwẹ̀ jíjẹ mímu a gbà àwẹ̀ irú ọ̀rọ̀ tá a máa sọ náà ẹ rí wípé bọ́lọ̀mbá lè là wá níbi ahọ́n wa oore tó pọ̀ ló wà mẹ́wọ̀ mélòó mélòó ó ní ọ̀ràn tẹ́lòmíì ti dábọ́ra rẹ̀ lọ́rùn látara ìtòfà rẹ̀ sọ àṣeyà àwẹ̀. So yóò tún máa dáàbò bò wá kò ní jẹ́ àlè sọ̀sọ́kùsọ kò ní lè jẹ́ àfi ahọ́n wa dáràn kò sì ní jẹ́ kí a fi ahọ́n wa bá ti ọmọlàkejì jẹ́ eré náà ń bẹ nínú àǹfààní tó ń bẹ níbi awẹ mélòó mélòó ní àárín ọ̀rẹ́ méjì tó ti bàjẹ́ mélòó mélòó olólùfẹ́ méjì ọkọ àtìyàwó tó ti túká So. àṣé àwẹ̀ yóò tún kó wa níjànú yóò jẹ́ júnà fún wa ìyẹn wo ọ̀rọ̀ anabi sallallahu alayhi wa sallam min ijazi rasul níbi ká sọ̀rọ̀ mà níwọ̀n kó sì kó ìtumọ̀ tó pọ̀ kó kó sínú anabi yóò sọ̀rọ̀ níwọ̀nba yóò sì kó ìtumọ̀ tó pọ̀ rẹ́gẹ́dẹ́ yóò kó sínú àṣìyàmú jùnà jùnà tún nínú ṣàwàdì ààbò níbi ìfẹ́kùfẹ́ ẹ̀rí pàánà sallallahu alaihi wasallam nínú àdìsí àfọwọ́ abdullahi mas'ud bàtà náà bí ń kìlọ̀ fáwọn ọ̀dọ́ ẹ lọ lóbìnrin kẹ́míyàwó lé ṣùgbọ́n tí ó bá lágbára ní tí ó fi gbéyàwó sílé kí lànàbì ni ó ṣe ànàbì ni fọ àlẹ́ yìí ni sọ àwẹ̀ lànàbì ni ó máa gbà torí pé bẹ́yàn bá ń gbààwẹ̀ gbogbo ìfẹ́kúfẹ́ ara tó lè gbéyàn kọsẹ̀ níwájú ọlọ́run àwẹ̀ yóò kó ni níjànú eléyìí náà bọ́ sábẹ́ asiyamu junna bákan náà gbogbo ẹnikẹ́ni tó ń wọ́jú eré ọlọ́run tí ò fẹ́ kí ìfẹ́ inú rẹ̀ kójú kọsẹ̀ níwájú ọlọ́run ọlọ́run ní fa'amma man khafa maqama rabbihi wa na'a an-nafsa 'anil hawa fa inna al-jannata hiya ọlọ́run gbogbo ẹnikẹ́ni tó bá ń bẹ̀rù ìdúró rẹ̀ níwájú ọlọ́run bákan tó sì kọ̀ fún ẹ̀mí rẹ̀ ìfẹ́kùfẹ́ tẹ́mi máa ń gbé síyàn nígbà téèyàn fi kọ̀sẹ̀ wájú ọlọ́run tónítọ̀hún tí ò gba ẹ̀mí rẹ̀ láàyè láti fà á lọ síbi ìyapa àṣẹ ọlọ́run ànábì ni ọlọ́run bá ní ẹni tó bá lè mórí bọ́ǹdì eléyìí fa innal jannata iyal ma'wa àlìjánà ni ó jẹ́ ibùdó sí irúfẹ́ ẹni bẹ́ẹ̀ tó bá rí bẹ́ẹ̀ a fi mọ̀ pé nínú téèyàn sì lè fi tẹ ìfẹ́ ẹnu ẹni mọ́lẹ̀ tó tó ààwẹ̀ gbígbà ó sọ̀wọ́n látara àti eléyìí atúrí mú bí wípé àṣìyàmú jùnà àṣìyàmú jùnà tún ààwẹ̀ tẹ́ rí iṣẹ́ ó ìsọlójẹ́ láti lè dáàbò bò wá níbi aburú tí ẹ̀mí wa tó bá ń pè wá lọ bákan náà fọláyàrfò ẹni tó bá ń gbààwẹ̀ àwẹ̀ oníjẹ kò gbúdọ̀ máa sọsọkúsọ wàlàyẹjù àlìjọ àlùhùnà ìsọkúsọ àrọfà bákan náà ó sì lè túmọ̀ sí ìwà àzìnà torí pé ọlọ́run subhanahu wa ta'ala ọlọ́run sọ ní alukur'an bàtà ọlọ́run sọ̀rọ̀ nípa àwẹ̀ ọlọ́run uhilla lakum laylata siyam arrafasu ila nisaikum àrọ́fọ́tò níbi àlìjìmá òun ni ìbáṣepọ̀ láàrin ọkọ àtìyàwó ṣùgbọ́n láàrẹ̀fọ̀ èyí tó wá nínú àdìsí ọ̀pọ̀lọpọ̀ àwọn àfọ̀nímọ̀ àdìsí wọ́n túmọ̀ rẹ̀ sí àlìfọ́ṣù wàrọ̀dí olùkàlà gbogbo yẹn bá ti wà nú àwẹ̀ àwẹ̀ kì í jẹ́ kí èèyàn ó máa sọ̀sọ́ kú sọ ó di ìsọ́ni ló jẹ́ ó ronú kò tó sọ̀rọ̀ wọ́n láyé bẹ́ẹ̀ sì ni ò ní máa wà ìmọ̀kan àsáfà ìdúró òdì ìbá nǹkan tó dáa jẹ́ àwọn mí àdìdì wọn náwọn ń fẹ̀hónú hàn gbogbo eléyìí náà ó kó sábẹ́ àlùkà àwọn ń fẹ̀hónú hàn ìtìjọba ṣe kò táwọn lọ́rùn bẹ̀rẹ̀ sí ba nǹkan tó dáa jẹ́ nínú ìlú bẹ́ẹ̀ bá ń gbá di àwọn nǹkan yìí láti rí pé àṣẹ àǹfààní tẹ̀mí o ń bẹ bẹ́ẹ̀ sì ni àǹfààní ààbò àwùjọ ó tún bẹ níbi àwẹ̀ torí pé wà láàyè jùhàl ẹni tó ń gbà àwẹ̀ yìí kò gbúdọ̀ wà ìmọ̀kan ìwà ìmọ̀kan tá lérò ni ẹ asafa gbogbo àwọn ìwà kò ego ìwà ẹ̀gọ̀ bíi kéèyàn máa bà nǹkan tó dáa jẹ́ bíi kéèyàn máa rí bíi kéèyàn máa takwa àwọn olórí bíi kéèyàn máa ṣèwọ́de gbogbo àwọn wọ̀nyí náà ó kó sí abẹ́ àlìjàhàl yóò wá ṣe lè mà nínú Ramadan ẹ tó láwọn èèyàn ní wọn làwọn ń ṣèwọ́de àwọn ń fẹ̀hónú sáwọn ti gbàgbé gbogbo àwọn nǹkan yìí náà ó kó ànábì ni wà ń múró nǹkan àwòṣà àtàmà kódà kí ẹnìkan kó máa múra láti gbé ìjà kojú ẹni tó ń gbààwẹ̀ àóṣọ àtàmà àbójú ẹni sẹ̀kẹ́ èbú tó ń bú ẹni tó ń gbààwẹ̀ ànábìrin fẹlẹ̀ yẹ kó inni ẹni tó ń gbààwẹ̀ ní tó gbúdọ̀ jáde lẹ́nu rẹ̀ ni wípé èmi ń gbààwẹ̀ o èmi ń gbààwẹ̀ o àwọn onímọ̀ wọ́n jẹ́ kó yẹ wá wípé ní tí a ní kò sọ yìí ṣé yóò sọ lórí ahọ́n ni àbí yóò fọkàn sọ èyí tó dọ́gba nínú ọ̀rọ̀ pàápàá jùlọ ìkìtìyàrú àfọwọ́ ṣẹ́kṣínà ibn Taymiyyah alayhi rahmatullah òun náà ni pé yóò fẹnu sọ wípé inni sa'im èmi ń gbà rẹ lọ́wọ́ èmi ò lè bá ọjà ní ìsílẹ̀ dojú ìjà kọ́ eléyìí ó jẹ́ kó di mímọ̀ fún wa wípé àṣé ààbò àlàáfíà láwùjọ ààwẹ̀ náà jẹ́ odi ìṣọ́ fún gbogbo ohun tó lè da omi àlàáfíà rú láwùjọ àṣìyàmù jùnà torí pé àṣìyàmù jùnà yìí àlàyé rẹ̀ ní gbogbo ọ̀rọ̀ tó ń wá lẹ́yìn falayarfu walayajal wẹ́ni múrùn kọ̀tálá àwòṣà àtàmà falayakul ìnẹ̀sọ̀yìn so gbogbo àwọn àlàyé wọ̀nyí pátá ó ń ṣe àlàyé ẹ̀kúnrẹ́rẹ́ lórí ọ̀nà tí ààwẹ̀ tó fi jẹ́ ó ìsọ́nì so látara àdí ẹni tó wá ń bú ni tó múra àjà sí ni wọ́n ní ká mọ́ bàjá ká sọ wípé ilẹ̀ sọ yìí mò ń gbàwẹ̀ bó wàá lẹni tó lóun bájọba jà nínú àwẹ̀ tó ń ṣèwọ́de a ó rí wípé gbogbo àwọn nǹkan wọ̀nyí àwẹ̀ ti kọ́dí ó sì jẹ́ ó di ìsọ̀tò ìyẹnjú anabi sallallahu wa sallam anabi ni walladhi nafsi biyadi mo fi ọlọ́ntẹ́mì mi ń bẹ lọ́wọ́ rẹ̀ mo fi búra o ọlá tó mọ̀ pọ̀ ó ń bẹ níbi àwẹ̀ gbígbà làkùlù fúnfà mi sọ̀rọ̀ ṣe rí òórùn tí ń wá láti inú agbẹ̀dù tí ń jáde lẹ́nu ẹni tí ń gbáwẹ̀ atuyabu indallah ta'ala ọlọ́run nífẹ̀ẹ́ sí púpọ̀ ó sì dùn mọ̀ràn ìmọ̀ràn lọ́dọ̀ ọlọ́run ní rí ilmisk ju òórùn lọ́fíńdà tùràrí alimisiki lọ torí pé aláwẹ̀ ọlọ́run nífẹ̀ẹ́ rẹ̀ púpọ̀ yẹ turukutọ̀ amawu wa ṣaraba onítọ̀ ń fi oúnjẹ sílẹ̀ ó fi múmu sílẹ̀ wọ̀ṣọ̀ àwọ̀tàwò kódà ó fi adùn láàrin lọ́kọláya lọ́sàn-án Ramadan ó gbèjù sílẹ̀ kì í ṣe pọ́lọ́pàá kankan sọ min ajili nítorí èmi ọlọ́run ìdí mi tó fi jẹ́ pé ọlọ́run ọba nífẹ̀ẹ́ àwẹ̀ ó sì nífẹ̀ẹ́ tó ń gbà àwẹ̀ àṣùyàmùlí àwẹ̀ tẹ́ rí yẹn èmi ọlọ́run ni mo ní àwẹ̀ wà á na ajísí bí èmi ni màá sì ṣẹ̀san fẹ́ni tó bá ń gbà àwẹ̀ torí pé wàlẹ̀ hasanatu bí aṣèré àmùsàlẹ̀ gbogbo dáadáa téèyàn bá ṣe ìlọ́po mẹ́wàá mẹ́wàá ní ẹ̀san rẹ̀ àmọ́ ẹ̀san tó ń bẹ fún ẹni tó bá gbá àwẹ̀ ọlọ́run nìkan ló mọ̀ iye ẹ̀san tó wà ń bẹ pàápàá jùlọ tó bá fi ìgbàgbọ́ òdodo gbà á tí àwẹ̀ yìí tó dẹ̀ kó níjànú kúrò níbi ìwà pálapàla ọ̀rọ̀ ìsọkúsọ mélòó mélòó lẹni tó ń gbá àwẹ̀ tí kò jẹun ṣùgbọ́n tí ò sí ní tọ́lọ́n fẹ́ fi àwẹ̀ rẹ̀ ṣe abẹ́ ọlọ́run ní tòbí rẹ̀ eléyìí tí